صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيوصيكم عباد الله ونفسي بتقوى الله عز وجل واتقوه يرحمه الله عباد الله لقد قضى في مجتمعنا أنواع من الشرور والعداء واللباس والمناسبات بعيدة عن عقيدتنا كما يحفظ في احتفالات كاحتفال روح السنة الميلادية وما يقاربها نشر وما إلا وبغفلة وتغافل عن حقيقة هذا الدين والمسلم غير شخصيا متميزة من يدعو غير الناس فهو صاحب العقيدة يؤمن بالله وملائكته وكتبه ورسله وباليوم الآخر وهو خير من ينطلق المسلم في مواضيع الامر والعبد والحياه على اثار وهذا تكون حياته وتصير عليه يقول سبحانه وتعالى ومن احسن فيه ومن احسن فيه ومن اسلم وجهه لله وكنا نبي إبراهيم حنيفا عباد الله جاء الإسلام دينا كاملا وإبراهيم حيث من الأخلاق التي كتب الله بقاها وضمن حفظه واجعله صالحا لكل سماء ونظر الى الشخصية المسلمة أن المسلم يدرك غاية وجوده وهي تحقيق العبودية لله سبحانه وتعالى قال سبحانه وما خلق الجن والانس الا ليعبدون ويقول الله وشهد على اهل قال سبحانه وتعالى إن صلاتي ونفسي ومحياي ومماتي رب العالمين لا شريك له ولذلك أمرت وأنا أول مسلم ومن من شخصية المسلمة المسلم بحياة سليمة وحياة ولما كان هذا الامر اذا انها خير وأكرمها على الله سبحانه وتعالى لأنها أمة هداية رسالة من بشرية قال سبحانه وتعالى كنت خير أمة تأمرون وتنهون عن المنكر وتؤمنون عباد الله وهو رسول أنها لا تطلعوا على الله تعالى والله هم الذين يذكرون ويقولون

النبي صلى الله عليه وسلم نذكر في خطبة أنه صلى الله عليه وسلم أخبرت ورجع Títí jẹyẹsì náà, àwọn ọmọ ìyẹsì náà rán, ẹ̀rọ ìyẹsì náà rán tó burú jù nú àwọn ọ̀nà tẹ́ gbà ṣe lọ́wọ́ bá wọn ní ọ̀dà dáadáalẹ̀ gbogbo tó bá yí àdáadáalẹ̀ pátá ní ẹ̀sìn bí kan bá jẹ́ olùsọ̀kùn pàtàkì yóò rí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba tó lára ẹ̀ka jùlọ kí ó sọ wa kó níbi iná náà. èyí tí ó máa jẹ́ àkórí kó ń bá wa lónìí àti àwọn tí wọ́n kí ń ṣe mùsùlùmí àyàgbọ́dọ̀ máa gbé ayé bí àwọn tí wọ́n kí ń ṣe mùsùlùmí mọ́tò ọgbọ́n àwọn ayé àwọn ilé ìjọba àwọn àjọ àwọn ìjọba àwọn ìjọba ní káwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fi ṣe mùsùlùmí bára ṣe wọ́n ayé ayé tọ́ba yìí àwọn ọmọkùnrin pọ̀ bàbá dòde ẹ̀wọ́n dá ọmọ mùsùlùmí àbẹ̀tọ́ ọmọ tí wọ́n ṣe mùsùlùmí nígboro bàbá dòde ẹ̀wọ́n dá ọmọ mùsùlùmí nípa nípa sí nípa sí kódà níbi ọ̀rọ̀ kódà níbi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí yàtọ̀ sí gbogbo àwọn tó tó ṣe mùsùlùmí ìlú àwọn ìlú ìsìlámù yẹn mú wa fún wa

lórí ọ̀rọ̀ sí ẹ̀kọ́ láàrin àwọn ọ̀rọ̀ ìpàdé ìpàdé àwọn ọmọ ọmọ ọgbà àwọn ọmọ ọmọ ọgbà ìjọba ọ̀sọ̀rọ̀ àbá ìjọba ìlọrin wọ́n ti lè ṣe àwọn ọmọ ọmọ ọgbà àwọn ọmọ ọmọ ọgbà ó wá ṣe gangan ẹ̀rọ ọ̀dọ́ o. وخالق المجوس وخالق المجوس àjọ ń bọ̀nẹ́ ẹ̀yà ní sallallahu alaihi wasallam tó ń tẹ́lẹ̀ pàdé rẹ lójú báyìí láti lè ṣe ìyàtọ̀ ara rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́wọ́ ṣe ṣe ilé ẹ̀kọ́ dájọ́ इस्लाम आता किसी मुसलमान नबी المؤمنين يبنين عليهن من جلالهن يبنين عليهن من ذلك أدنى أن يوفي تفكرني مسلمين وكيف مسلمين ká ìka ilé ẹ̀kẹ́ tí o ṣe mùsùlùmí. ẹni bá jẹ́ mùsùlùmí ọkùnrin

والكعبين إلى الإنسان Kòkòlóra ni gbogbo tó bá wọ̀, ọmọ ìgbà lè kọ́kọ́ sẹ́rẹ̀, àdébìnrin wọ̀ lọ́wọ́ àbá. Àtàtà ti ṣe Mùsùlùmí. Kí ni ọba ìgbà ṣe Mùsùlùmí yọ?

ìṣòro ìṣòro ìgbé ti àtọ̀ púpọ̀ láàrin àwọn ọ̀sán ní ọ̀rọ̀ àwọn ọ̀sán ní ìṣòro ìgbésẹ̀ ní ọ̀sán Àwọn ọ̀rọ̀ ń bájẹ́ ẹgbẹ́ ìdáwọn tó ń tẹ̀lé ìlú ìlú ìlú gbogbo táwọn bá ti sọ àbíká gbọ́ àbí sallallahu Thank you sallallahu alaihi wasallam nípa haidu àwọn obìnrin sọ pé ọ̀gbẹ́ni nígbà tí obìnrin bá ti ti háìbọ̀ wọ́n kú lọ sí yìí bí wọ́n máa ń báyàwó ṣe òun ni wọ́n bá ṣe ẹni tó ojú abẹ́rẹ́ òun ni ẹ̀gbọ́n débẹ̀ wọ́n sì máa ń ṣe háìbọ̀ lọ́wọ́ gbàtà àwọn gègèrí wọn bọ ilé ìjọba àwọn ní wọn bí wọn bí àwọn gègèrí wọn ní kí ni wọn ṣe muhammadu yìí gan. láàrin wa ni wa ni. wọ́n yàwó wọn fi ṣe háìmọ̀ wọ́n jáde lóko wọ́n jáde lóko fún wa ni. Gbogbo fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ìyàwó ìṣẹ́lẹ̀. Ìlú ẹ̀rọ

fún ànábì ló jí bàtà àwọn òṣìṣẹ́ yòókù àwọn ọ̀gbà. àwọn bá ní kí a máa fún àwọn ọ̀gbà. àwọn yàtọ̀ sí wọn níbi imẹ́. kí ló dé táwa ní yàtọ̀ sí wọn gbogbo nǹkan. mùsùlùmí máa ń sọ pé Akẹ́ ti ṣe é torí pé àwọn ń pe Jésù. Láti jẹ́ Mùsùlùmí, ẹjá gbìyànjú, sáà tí èsè Mùsùlùmí gbogbo tá a fi tẹ̀mí lẹ́yẹ tẹ́lẹ̀ náà ìbá ṣàlàyé láti máa wá sọ́lá ṣàlàyé nìsín gbogbo tó wá ti kó wa tó bá nìsín kódà bí ẹ bá ń bẹ ní bí ẹ bá ń bẹ ní bẹ́ẹ̀ ni ọjọ́ ìgbà mọ̀ pé mùsùlùmí ni bí ẹ bá ń bẹ sáré adébíyà fáwọn obìnrin rẹ̀ Islam ti ṣe yàtọ̀. Bẹ́ẹ̀ ni èyí ti ṣe ìṣòro wa. Ọ̀rọ̀ sí ìyàwó ìyàwó ìyàwó. Ó sọ̀rọ̀ àkúkọ̀, àdébìnrin ẹ̀wọ̀n jẹ́ wọ́n. Ìpòsìdì bá wọn bèèrè àmẹ́rì ní ti rí, ọmọ bá fún sí àwọn oníkùnrin fẹ̀yà sí náà, àwọn èèyàn mọ́. Ọ̀nà sọ́gbọ̀ báyìí mú lọ́wọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ máa bọ̀ láti rẹ̀ ọlọ́ọ̀bí ní olókọ̀lẹ̀ dé bẹ́ẹ̀ sí ìwé ọmọ mi ọmọ mi bẹ̀rẹ̀ rẹ̀ ọmọ àwọn ka kútúbà tó ń fi bàbá ọmọ mi ọmọ mi bàbá ìyàwó eré ta kúrúbà Thank you. ojú wa ṣe láàrin ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ àparí ìṣẹ́lẹ̀ láàyè láti ẹgbẹ́ ṣe fúláwọ̀ wọ̀ láti ẹgbẹ́ ṣe fúláwọ̀ wọ̀ náà tí wọ́n lọ́kọ̀ọ́ ṣe wọn kọ́ lọ́wọ́ àti náà tí wọ́n lọ́kọ̀ọ́ ṣe wọn wa. Thank you kalẹ̀ lérí owó gbogbo àwọn náà wọ́n. Ọlọ́mọdé ìjọba ìdílé wà bẹ̀rẹ̀ ọ̀fẹ́, Adébọ̀dé fẹ́ ní wàhálà kò sínú súnà Ẹgbẹ́ obì lọ́tọ̀, ìdí ọ̀rẹ́ ilẹ̀ yìí, ìdí ọ̀rẹ́ ilẹ̀ yìí, ti dọ̀la fáwọn èèyàn ẹ̀ ń pawọ́ ẹ wá fẹ́ ẹ pèsè. Kí alẹ́ tàwọn àfa yìí, àfa àbọ̀tẹ́ ti dé wọn wà. Ó ló jago. Káma tí wọ́n káàkiri báyìí.

látò ní lọ wọ́n lè máa rí ọkọ̀ yàtọ̀ látò ní lọ gbogbo islam bá ní kẹsẹ̀ oní ẹsẹ̀ ẹsẹ̀

àdúnyá fíjìlì fún mi. ayé tá a wà yí ẹ̀rọ ìfẹ́ ìfẹ́ ọ̀jẹ̀ lẹ́tọ́lẹ́ káàfin ó sì kọ́ ọ́n fún ọdún bèbè. ọ̀jẹ̀ náà bó ọ̀jẹ̀ náà ló jẹ́ fún bèbè. bẹ́ẹ̀ ni ìdí ni pé àdúnyá fíjìlì mọ̀ mi. Mùsùlùmí ti ń bá ìgbé ìlú ọ̀rọ̀ free kò sí kòtò lówó kòtò kòtò lówó ẹwọ kòkò ní yẹ Wàhálà ẹ̀bùn ìgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀pàtìlá ọ̀rọ̀ ọ̀lẹ̀ ìdáná ọba bá wọn bá wọn báyìí pè má wọn kò tó lówó tó wọn àwọn ọ̀tún àwọn ọba tó ní àpárá rẹ̀ tó kó ti wà lẹ́wọ̀n. bí wọ́n ṣe ń láyé nù àwọn àpárá bí àwọn tó ń kó rẹ̀ ọ̀rọ̀ àwọn àkùrá àwọn ọba ẹ̀sùn lọ́jà ìjọba yìí wọ́n jẹ́ ẹ̀jẹ̀ mọ́tàbọ̀ ìjọba yìí wọ́n mọ́ ìjọba tí wọ́n tẹ̀sán ní ẹ̀mí ẹ̀jẹ̀ àkùrá ìsìláàmù rárá àwọn ará yàtọ̀ lẹ́yìn ní ọ̀pẹ̀ ìfẹ́fẹ́ ìsìláàmù faramọ́gbọ́n lẹ́yìn ní wọ́n tó jóbi náà wọ́n bí láti lọ́pọ̀ wọ́n gbádùn ilẹ̀ jẹ́ tó wù wọ́n kó wọ́n bẹ́ wọ́n di àwọn wọ́n bá wọ́n bá tiẹ̀ ní pé

الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوك الله عليكم السلام وعلى الله محمد صلى الله عليه وسلم أعضى أسرة تقوى لا يتبرك àti ohun tí kò pa ìṣòro nítorí pé àwọn kan kan báwọn bá ti fún wa tí ó bá wọn. Àwọn bá ti fún wa kọ́kọ́ fún àwọn ọ̀tá jẹ́ ọ̀rọ̀ àwọn ọ̀sán náà wọ́n wọ́n sọ̀rọ̀ tí ó bá wọn lé. Wọ́n bá ti fún wa pé fún tó kọ́ ọ̀ma ó kò jẹ́ tìrì náà. Àwọn ọmọ ìjọ ẹ̀yin lè mú ìlú náà bí wọ́n lọ. Gbogbo àwọn ìjọ tọ́lọ́wọ́n bá títí ń dá dá ẹ̀yìn àjọ ànábì wọ́n mọ̀ ká gbogbo wọn lọ. Láàbọ̀ náà bá tóbi tó sá ìgbé ànábì sallallahu alaihi wasallam láàrin ọmọ tó ń rí àwọn ọmọ tó ń mọ̀tò lọ́sọ̀tọ̀. Àwọn ọmọ ìjọ tó kọ́ láàrin ìjọ tó lè ṣàtẹ̀jù. Ìjọ tó kò fi àti ìpínlẹ̀ ọmọ àti ọmọ àwọn akẹ́kọ̀ọ́ yahudi sàṣẹ́sì nasọ́rọ́ sàṣẹ́sì Bákan náà, lọ́wọ́ tọ́wọ́ bí sàálẹ́sà ìjọ bákan náà àwọn ọmọ ọmọ ọmọ àwọn sẹ́wọ́n tààrà ẹ̀yìn bí alẹ́bí sọ̀rọ̀ máa ń wà wọ́n sọ́wọ́ lọ́wọ́ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ inú jẹ́ alágbèrè ọ̀rọ̀ ti wọ́n wọ́n sọ pé yàtọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ bá ti fún wọn. nítorí lóyìn ẹja ṣe bí àgbà ẹja ṣe bí ẹni tó ń lọ sí ẹja ṣe bí ẹni tó lóbi tẹ ẹ̀sìn wá lóyìn ẹ̀gà gbogbo tó wọn bá fún ọkùnrin ààrùn ló fún ìgbésẹ̀ wọn ẹ̀gà ó pé wa lọ́dún gbogbo ń tàn sí lọ́dún méjì kan ní àkọọ́lẹ̀ ní àkọọ́lẹ̀ ní àkọọ́lẹ̀ ní àkọọ́lẹ̀ ẹjẹ́ àti ẹ̀ tí wá yẹ gùn nítorí pé tàn sí àwọn ìgbàlẹ̀ àwọn tẹ̀ ń kọ́ sí wọn yìí wọ́n á ti rí ìrí gbogbo wọn ti ṣe iṣẹ́ ọpọlọ ni ọpọlọ lọ́rùn kàdé kalẹ̀ ni àwọn ọmọ ọmọ ọmọ ọmọ gbogbo ń tàn sí pátápátá kódà sọ́ọ̀tù túmọ̀ ọgbà túmọ̀ bí wọ́n fẹ́ kí ẹ fi táyà lónìí. Wọ́n yọ kalẹ̀ ẹgbẹ́ ìfowópamọ́ olùbáìbù wọn wọ́n yẹ kí wọ́n máa balẹ̀ wọ́n yẹ kí wọ́n máa rí ẹgbẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ gbogbo ń tàbí pátápátá gbogbo àwọn mùsùlùmí ìdìkan lásán bí sí ìṣàkóso hàn tó kọjú náà bá a ti wọ́n ń rí ẹ̀rọ pátápátá nta wí bẹ́ẹ̀. ẹjẹ́ àtúbà rí pẹ̀lú Islam. ẹkún jẹ́ tiwa ẹjẹ́ àmọ́ tiwa oríṣi ètò tiwa ìjúlẹ̀ ẹ̀sẹ̀ tiwa yọ̀gàn. Thank you.

dẹ̀ lọ wọn lọ́dẹ̀ ní fọwọ́ sí lábẹ̀ yìí náà ọ̀pọ̀ lè tẹ̀mí ọ̀rọ̀ fún wa torípé gbogbo fẹ́ wa jẹ́ tó wa wọ́n láì lè tẹ́tẹ́ kọ́ bí wọn ń bọ̀ Ìjìká olúwàdà. Ìjìká Kúrẹ̀ lọ́pọ̀ máa tàbí lọ, ẹgbẹ́ ìjẹ́ mú sí ọkùnrin, ẹmú ọmọdé ìpínlẹ̀ mọ́mọ́ra. Ọmọ fi omúlẹ̀ jàdìjàdì. ẹlẹ́jọ́ kọjá kókó tẹ́ gbọ́ntẹ́ bá wà pátá mọ́sọ̀ ara yìí Bẹ́ẹ̀kẹ́ Mùsùlùmí ni wọ́n gbogbo àwọn Mùsùlùmí ní báyìí a sì yé mọ́sánà islam wa wà láì hàdé ó tó fàárí fúláwò èdè àwọn tí islam báyìí ẹlẹ́tọ̀ ọlọ́run látò ní lọ sọ́ra rẹ̀ sọ́ra rẹ̀ yàn ó sojú fún ọ̀fẹ́ rí náà ó sojú fún ọ̀fẹ́ gbọ́rọ̀ ó sojú fún ọ̀fẹ́ mímí ó pẹ̀lú fún ọ̀fẹ́ sọ̀rọ̀ ó gbogbo ẹni bẹ́ẹ̀ Ìnà àlẹ́bí lọ ṣẹ̀rí. Ìyàtọ̀ lágbára ni. Àbíọ́lá ọba lọ́jà tó dámò bí. Ìsìlámù wa hàn. Ìsìlámù wa dáadáa wà lọ́nà àbí.

ó ti kájọba ẹ̀kọ́ ẹ̀dá mẹ́rẹ́mẹ́ ọ̀pọ̀lá àwọn akẹ́kọ̀ọ́ yóò ṣe láti ọlọ́run ọ̀rọ̀ Islam tó ní àkókò àti ọkọ̀ tó dáa ẹ̀sìn tó ní ìjọsìn tó rẹwà ẹ̀sìn tó fẹ́ sáà استفر عليه صلى الله عليه وسلم إنما بعث Abiola ọba bàbá mi kò tó tó tó tó tó lọ. Ẹ tún gba ara ẹgbẹ́ ìgbà ìgbà ìgbà lọ. Ẹ tún lọ sí ẹgbẹ́ ìgbà ìgbà lọ. Ẹ tún lọ sí ẹgbẹ́ ìgbà ìgbà lọ. أشهد أن لا إله إلا الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته